dáadáa ló ń jẹ́ bẹ́ẹ̀. ibi orí lórí mọ yé o nǹkan bẹ tó ń bẹ. nílé ọṣẹ yìí o. àì nǹkan bẹ tó ń bẹ tó ń bẹ. sórí ẹ nílé ayé òwò. nílé ayé òwò. sórí rẹ nílé ayé òwò. nílé ayé òwò. ayé ayé múráyé musa ta ló fẹ́ bùnmi sọ láṣọ jẹ́ kí n já lọ oúnjẹ insist kó fẹ́ lọ náà. babe stop all this na Close ló dé na kí ló ṣẹlẹ̀ ṣé o fẹ́ arọ ló fẹ́ ni ṣé arọ ló fẹ́ ni ẹ. Eh? kí ló ń ṣe ẹ náà wá kẹ́ máa yọ fòrò máa yọ fòrò for what. ṣé bá ti sẹ́ẹ̀tù kìíní inú ilé ń pè mò ń lọ pàtì kí ló yẹ tó tún ní mi lára ń bì báyìí náà. dé tóun èmi ní kò má lọ ó dẹ̀ insist pé fẹ́ lọ náà. ẹ mo máa lọ ọmọ ọdún mélòó ni mi tó ní kí n má kí n má lè náà wò mí. ó ah, jẹ́ ní kí n má enjoy ara mi kí n má kí n má lọ pàtì kí n má lọ ibi tó ń wù mí. ọgbẹ́ni jẹ́ ń sílé. dé tó what kind of stupid enjoyment ni gómìnà máa jáde kó máa yọ fòròfòrò nígbà tí kò ń ṣàfiṣe fún ẹ ẹni pati ọ̀làlejò ìyàwó lèmi ní ẹ̀ náà ó lè má ṣe gbogbo èyí babe ọmọ kan tó ṣẹlẹ̀ mo ò bẹ dispute pé mo jẹ́ ìyàwó ilé ẹ̀ sórí tó bá yín pé mo wá lọ party mo lọ club mo lọ anywhere yín ò ní pé mo lọ ń ṣèrànù náà me am for you for life we live here and die together ní inú marriage yìí àjọ máa wà títí pẹ́pẹ́pẹ́ èèyàn kọ́kọ́ òun lè gorí mi mọ́ bó kọ jẹ́ fún mi time jẹ́ ńsílẹ̀ wọ́n kó fún ara ẹ lọ enjoy ara ẹ kò má jẹ́ kí èèyàn kan lóyún fún ẹ o ṣó ti gbọ́. dé tóun dé tóun. Ah, Ṣáfi ṣí ẹ ni. Do not touch me please. Dẹ́tọ̀ ṣe ń lọ no? babe. ọkọ mi olówó orí mi. má fọwọ́ ẹ̀kọ́ mi. ò dáríjì mi ó mọ̀ pé obìnrin ni mí obìnrin ò jẹ́ lè má ṣèṣe obìnrin. iṣẹ́ obìnrin burúkú ni wọ́n ń ṣe ṣé wọ́n nìkan lóbìnrin ni náà mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ní náà ṣé wọ́n nìkan lóbìnrin ni irú obìnrin wo ni tiẹ̀ gan obìnrin tọkọ ẹ̀ máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ ọlọ́run tóbi gan ni o kárí gbogbo nǹkan tó ń ṣe ni mo ti rí láti rẹ̀ ó pọ́sibù ká má débi tá a dé yìí uh-uh. ẹ ó pọ́sibù ká má débi rárá. stop náà wọ́n bẹ́ẹ̀ ni náà. tí ẹ̀rú bí tá a ti ń bá má fọwọ́ kọ̀ mí sẹ́ẹ̀ sọ nǹkan tó bá fẹ́ sọ obìnrin ló má ti ṣe obìnrin wọn ni kọ́ lóbìnrin ni. ìjọ ń dúró ọlọ́run yẹn má bínú sí i. kí n má bínú. ok ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí mo promise ẹ láti ìsinyìí lọ báyìí tó bá ti bá mi sọ tí ìbá ti gbọ́ báyìí nǹkan tó bá ti rún ẹ ni kò ṣe fún mi. tó bá ń wẹ̀ mí kí mi ṣe fún ẹ. no nǹkan tó bá ń wẹ̀ ni kò ṣe fúnra ẹ ó bá má gbọ́ orí ara ẹ ló gbọ́ fún. ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán ẹni abíire kì í rìn irú táwọn Yorùbá máa ń sọ yẹn ṣé o pé Yorùbá gbọ́ ọkàn déédéé sọ̀rọ̀ ni ó pé yorùbá sọ̀rọ̀ wọn ò ní fi làákàì sí nǹkan tó fẹ́ sọ ṣá ìjàkùmọ̀ tó bá lọ rìn lọ́sàn nǹkan máa ṣe ó túmọ̀ sí pé táwọn náà bá rìn lóru nǹkan burúkú máa ṣe wá ṣọ́ọ̀bù ṣe ni fún ẹni táyé ń ṣe ẹni. jọ ń torí Ọlọ́run. ẹ ìwọ ló mọ o ìwọ ló ní problem yẹn o. jọ ń torí Ọlọ́run and then one more thing ó mọ̀ pé lálẹ́ àná yẹn fún mi fọ́ screen ẹ̀rí ẹ̀ ti bàjẹ́ um, ó jẹ́ bá mi get me babe. Ah àdúrà tí mo get fún ẹ ò lónìí ọwọ́ ọwọ́ òkè mi ò rí bó ṣe pọ̀ tó ọ̀rọ̀ àdúrà fóònù tó wà bẹ̀ ọ̀ṣẹ́ mu kọ́ mà mo ti rà fún ẹ ò lónìí ọ̀dẹ̀ ni ẹ kémi ra fóònù fún ẹ fóònù tó fọ́n mi tó ti ń rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ kiri mi lè ṣe yẹ fóònù yẹn mo kó bàjẹ́ jù báyìí lọ mi ní dá sí o ah. sórí tí máa ráyè jáde anytime tí máa jáde máa ra tọ́nà sọ́bẹ̀ kan fún ẹ àwọn oníná lórí yẹn wàá máa lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti lò wàhálà tiẹ̀ nìyẹn. firstly queen. Eh? ok ó yà jọ nítorí ó yà má. má bẹ̀ mí mọ́ sẹ́ ẹ̀ àní mo ti gbọ́ ọ̀bẹ lẹ́dàá ẹ̀ èmi ṣáà bẹ̀ sọ tó bá wù ẹ̀ kó bá gbọ́. orúmọ́júmọ́ iná pa benson ìyàwó àti dráìvà ẹ̀ lóòru ló ṣẹlẹ̀ o orúmọ́júmọ́ tíwọ náà jáde ni o eh. wọn tó bá ti lọ para ẹ̀ ìwọ ló mọ̀ o wàhálà tiẹ̀ ni o èmi ò tiẹ̀ ní kúkú kan. ọwọ́ wa sọ ń sìn ẹ ẹ tó bá bá wa rẹ ni tó pa bẹ́ńsì wọn máa fún ní twenty million ṣé twenty million máa jẹ́ àwọn tó pa ṣé twenty million lè jí ó lè dá èmi padà. twenty kilo pé yẹn náà twenty million ah babe ohun ọkọ tó ṣẹlẹ̀ ah mo lè ohun ọkọ tó ṣẹlẹ̀ mo mọ àwọn tó pa mr benson. mo ti dáhùn mo ti padà tọwọ́ èrè báyìí mo ti dáhùn ọ̀hún ayé mi ò yúrò òbí wo mo fẹ́ mi máa dáhùn láyé mi. Ah, eh, kí ni mo ti sọ tó pọ̀ jù. <laughs> ìwọ ṣé wọn kò ṣẹ mí gan. Hmm. ẹ kílẹ̀ tó fi mí lè sí pàtì lọ́njọ́ yẹn. ó dàbí pé torí fóònù mi tó kú yẹn ó dé ah ó dùn mí ká ní fóònù mi ò kú ni màá yá ẹ̀ báyìí ni màá wá gbé sí black and white màá save ẹ̀ tó bá mọ bó ṣe ń ṣe màá lè lò fún throwback lọ́jọ́ mi màá gbé sí tbt tó bá mọ bó ṣe ń ṣe ní ọjọ́ yẹn. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. tí bá sọ pé jẹ́ àmà lọlé báyìí i'm um, still enjoying this guy jẹ́ àmà lọlé. I still want to have some more fun. Mo kú kan ṣe rádaràda. Kò sí question tí mo béèrè báyìí wà ránṣà fún. Mo yọra fiẹ́lẹ̀ kó dàbí pé fàájì yẹn wà lára ẹ̀. Ó lè mọ pé létí ò jìnnà síbẹ̀. Ilé tẹ̀mí jìnnà ni mo ṣe wọ pé kèmi ọ̀rá máa lọ́n tèmi. <laughs> Má bínú. Sis, tẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí bèbí ìlọ́jọ́ tẹ̀ ń sọ yẹn. Ó padà fẹsẹ̀ mú délé láti patí yẹn. Mi ò ríru Ọlọ́run rí. Kí ló ṣẹlẹ̀? Wọ́n tí yóò ní, wọ́n wá rí mọ́tò o join tẹ̀fí mi sílẹ̀ nípa sílẹ̀ kò sí mọ́tò kankan shit Kilo ló ṣẹlẹ̀ ìgbà tí mo délé mo charge fún mi wá dẹ̀ pè mí má dẹ̀ mú kí mọ́tò mi má dẹ̀ máa bọ̀ ká ló ti mọ ní wa ti pè mí náà. kí mo so? mo ni kini ló dé tẹ èpè ọ̀rẹ́ yín kan wá gbé yín ó máa wà mo ni dúró ti ya wèrè èwo ni yọ so lóòótọ́ to expect pé kí n wá gbé lóòótọ́ ṣòro pé mo mí ní nǹkan tí mò ni mi mi ni ẹ̀ á motivate ara wa ní jẹ́ ń já èsì ah. tó bá gbọ́ ká ló ti mọ̀ ni wà á ti pè mí sẹ̀ tó fi lọ jalè irọ́ ni o wọ́n motivate ẹ ni o tó bá gbọ́ ká ní ti mọ̀ ẹyin bá má ti ṣẹ́yún yẹn màá bẹ́ẹ̀ tọ́mọ yẹn irọ́ ni o wọ́n motivate ẹ ni o àbí tó bá sọ pé ọlọ́run gbọ́ màá ṣe ìyá màá ṣe bàbá fún ẹ irọ́ ni o next time wà ní motivational speaker avoid me mi mi ni láyé màá wá padà wá gbé ẹ tó rò wọn sí yóò àdùn. ó ní ọlọ́mọjà àjọjẹ ọ̀tá ọ̀rẹ́ ló kọ̀ tí ó dáná yìí sápá ti fẹ́ ba ayé mi jẹ́ iṣẹ́ ọlọ́dẹ tá à ń ṣe ló là ń gbà lórí ẹ̀. ẹ máa wúwo dí àkáfi ṣe fàájì ara wa ni bẹ́ẹ̀ á gbọ́ ìròyìn tó ń lọ ẹ á gbọ́ ohun tó ń lọ lù. ẹ ìròyìn kan mà ní ó tẹ̀ wá lọ́wọ́ a gbọ́ wípé amòkùnṣèkà kan ó ṣekú pa Mr. Benson ìyàwó rẹ̀ àti dírẹ́fà rẹ̀ ní òru ìjẹta àwọn ọlọ́pàá dẹ̀ ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà àwọn ọlọ́pàá tún fi yé wa wípé tí a bá rí ẹni tí ó mọ àmọ̀kùnṣèkà náà tí ó dẹ̀ fà á lé ìjọba lọ́wọ́ wọ́n fún ní ogún mílíọ̀nù èyí tí ń ṣe twenty Ah, alẹ́ ìjẹta. orúkọ mi ò ní yí padà tamọ́nù tamọ́nù tamọ́nù tárínú wo. sọnù délẹ̀ o. sálà sọ fún mi o. lẹ́yìn tí inú nù o. bẹ́rẹ̀ mọ ènìyàn bóore jò ò bá dákun fẹjọ lẹ́ẹ̀kọ́ kárígò ènìyàn lápè é. <laughs> mo sọ náà eh, àwọn olówó àdúgbò wa yìí eh, nǹkan kan wà lára mr ohun lábẹ́ ọ̀hún òun ni yóò jẹ ah, ah, má dá kéèyàn máa fojú dé èèyàn o ajé èèyàn rí ò wọ́pọ̀ ah! <laughs> twenty million naira ìyẹn mílíọ̀nù lọ́nà ogún <laughs> mo padà láńlọ́ọ̀dù ẹni mi ò tí ì lówó olé sọ ó wù emi lé èmi ni máa ra eléyìí padà àgọ́ ọlọ́pàá yá ọ̀nà ẹ̀ tó bá mọ̀ pé nípa ikú ọ̀nọ́rẹ́bù yẹn ó dẹ̀ mọ̀ pé Mr. kí n tẹ̀fẹ́ lọ ṣe ń lé ọjọ́ abẹ́rẹ́ bí ọjọ́ náà ló wọlé àgọ́ ọlọ́pàá yá. jẹ́ kí n lẹ̀ lóye kan ṣé o mọ̀ pé tí ọkùnrin tíyàwó ẹ̀ bá bímọ lémi tó ìyàwó yìí bímọ o wọn máa kí kú ewu ọmọ kò mọ̀rú ọmọ tán fún o bọ́mọ kọ́ ní o bọ́mọ alẹ́ ní o kò yé o ṣùgbọ́n obìnrin tó bá ti kú ewu ọmọ inú àmọ́ àdùn nítorí mọ̀ pé òun lòún fi inú báyìí tóun fi bí ọmọ èmi ni mo bí ẹ o kì í ṣe pé wọ́n pààrọ̀ ẹ lọ́ọ́sìtì mọ́ mi lọ́wọ́ o. tọ́lá bá yín ágìrùn. ò bá mi ágìrùn tó tọ́ ò bá mi ágìrùn tó tọ́ ọkọ ẹ ló wá sọ́dọ̀ mi ó fi ẹjọ́ ẹ sùn. kí ló wá ṣẹlẹ̀. ọkọ ẹ ló sọ wípé wọ́n ló sọ pé omi ni tó pa chief benson. Ah, ìyẹn fọlá. bẹ́ẹ̀ ni ó lọ sọ bẹ́ẹ̀ Eh, kò parọ́ náà. yes kò parọ́ wọ́n sì kò pa irọ́ ìṣojú mi bá lọ ṣe pa Mr. Benson àti yàrá àti. ní sùúrù ní sùúrù. ẹ̀mí tó wà involved ah, oh, twenty million. ṣé gbogbo nǹkan tó jú báyìí lẹ́nu máa ń sọ ni nígbà tí wọ́n ti rírò yẹn. ẹ eh, mọ nǹkan tó ṣẹlẹ̀ pé mo ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀. mo gbà tí mo jẹ gbọ́ pé twenty million ló wà lórí ẹ̀ ah, ah, fẹ́ẹ́ tí mo jẹ mẹ́rin tó pa wọ́n. tí bá kọ̀ ọ̀rọ̀ ojú kankan ní ẹgbàá five million ẹ kọ́kọ́ máa fi ṣe fàájì ṣé inú tiyín náà ní dùn. ọlọ́run ti gbọ́ ya ah, kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ ìwọ kúnlẹ̀ kúnlẹ̀ síwájú mi bi kúnlẹ̀ kúnlẹ̀ ìwọ kan kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀. Ah, kí ni ah. kúnlẹ̀. kúnlẹ̀ ayérayé ọlọ́run yanu gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ ọmọ bàbá mo bèé dáríjì mi.

ẹ bá ń kó èmi tẹ́ ń wò yìí ọlọ́dẹ ni mí èmi mọ ẹni tó pa bàbá olówó yẹn àti dírẹ́bà àti ìyàwó. ṣẹlẹ ṣọọbù ah, ah! ó dá yín lórí. iṣẹ́ ọlọ́dẹ tí mo ń ṣe ìmójógún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọdé ẹ mi ò gbọ́dọ̀ rí nǹkan báyìí kí n sọ pé mi ò rí mọ́. àyùn yìí la fẹ́ nàìjíríà <coughs> ìwọ lọ́sọ̀ tí kì í wọ̀. mo padà sórí rẹ̀ ká ló gbowó. ẹ bá mi sọ pé mo kúkú a ní o fún mi láì fi káàdì. láì fi káàdì mi mo fẹ́ gbọ́n kọ̀ọ̀kan lẹ́nu yín bẹ́ẹ̀ yẹn mọ́. ẹ fún mi ojúmọ́ ìkiri náà ẹ fún mi láì fi káàdì. láti wọ fún ẹsẹ̀ pẹ̀lú bá fẹ́. ìgbẹ́ bojú rẹ di ẹ ti máa fi ìwọ fọ́ mi lẹ́sẹ̀ ẹ dáhùn jàre ẹ fún mi láì fi káàdì náà yọ̀ǹda mi bá tèmi lọ. family house yìí mi ní tẹ́lẹ̀ náà. Mr. Níbo nǹkan tí ẹ kà sí mẹ́yẹn not enough evidence ta fi lè sọ pé ẹni tí ẹ rí ló ṣe ẹ̀ṣẹ̀ yẹn you know. Ah, eh, yes, that's something enough. <laughs> Police people are not fools. We must know why we are arresting whoever we are arresting. Okay? That's it. Thank you. Ọ̀gá DPO. Yes. Mo mọ̀ pé ẹ fẹ́ sọ nǹkan tẹ́ ẹ wá sọ yìí. <laughs> Ṣé rí iṣẹ́ ọlọ́dẹ yìí? mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọdé àwọn ò kí ń rí nǹkan ká sọ páàrí mo ké máa yé gangan ló pa bàbá olówó tẹ̀ ń wáyé nígbà tó wá mo wá dún tẹ́lẹ̀ mo wá bí falẹ̀ torí mi tẹ̀ ń wò yìí ah! ìbílẹ̀ pọ́ńbélé ni mí <laughs> tí nǹkan bá rú wa lójú àtúbí ilẹ̀ léèrè ah! ifá ń parọ́ rúmọlẹ̀ ò kì í ṣèké mo bá bí ifá mo bí ifá léèrè bá ó tún sọ fún mi pé ah, mr owó làbí gangan ni <laughs> ó dá mi lójú ni ọ̀gá ọlọ́pàá. ọ̀gá <laughs> ẹ ṣe eh, law is an ass eh. law mo. mọ oògùn ah. law mo ifa. Eh. okay so uh, you will excuse us please make an arrangement for the arrest of that man To my journey, òní we'll get to know. Okay. Yes, sir. Thank you. ó dá mi lójú ni <laughs> ẹ pè mí pé kí n wá gbowó mi. <laughs> Udah, eh, eh, siu. kò sí wàhálà kẹ́kọ̀ọ́ dọ́dọ̀ wa. kẹlẹ ṣàlàyé nǹkan kọkẹ máa bọ̀ nílé. ẹ̀yin lè bá ṣàlàyé fún mi tó ṣẹlẹ̀ gangan. sèkúba ẹwọ kò sí wàhálà. irọ́ sẹ́. ẹ̀dẹ̀ yóò sí problem. kò sí wàhálà. ok. ẹ fọkànbalẹ̀. ẹ jẹ́ kí n mú nǹkankan. irọ́ ẹ máa dé padà sí ìsílẹ̀ yín kò sí wàhálà ọkàn. sa máa wọ mọ́tò mi. bẹ́ẹ̀ ni sà. ẹ wọlé sà. ẹ wọlé sà. ẹ ní sùúrù o tamọ̀nù tamọ̀nù tamọ̀nù tarinuwo tamọ̀nù tamọ̀nù ta lórí inú ọmọ ènìyàn o tamọ̀nù tamọ̀nù tamọ̀nù ṣẹ̀rí ẹni tó bá rí ìròyìn tó rí bẹ́ẹ̀ ṣe rí dájúdájú tó wá tún mú yín tó bẹ̀rẹ̀ sí ní náà yìí a jẹ́ pé orí onítọ̀hún ti dàrú nítorí bí mo ṣe ń wò yìí èèyàn lọ. èmi ṣé bẹ́ẹ̀ lọ́rẹ́ ni wá ni. ọ̀rẹ́ ni wá. pààyàn mi ò pààyàn rí láyé mi o. ṣé eré tẹ eré wa ṣé ọ̀tá ni wá. Ah, ṣé bẹ́ẹ̀ lọ́rẹ́ mi lẹ jẹ́. ọ̀rẹ́ ni wá. Ah, ẹ ti ń jẹ kóró mu mi láti inú báyìí. ẹ má jẹ kóró mu mi ẹ̀yin kọ́ lẹ pa. mi ò lè pa adìyẹ ta adìyẹ mo sọ fún yín ẹ lọ bẹ̀rẹ̀ mi wá mi lè pa adìyẹ kí n tó lè jẹ́ adìyẹ wọn ò bá mi pa ni. ẹ lè pẹ́ di yẹ. ah wàhálà. ẹ̀sùn ẹni tẹ̀yìn irun tó lọ pa. Ah, ọlọ́pàá mi ò rán èèyàn kan lọ pa àyàn kankan ìsàánú mi torí ọlọ́rẹ́ ẹ̀ nírògùn àdúrún mọ̀ n ò ní kó bá yẹn ní kó bá yẹn jọ torí ọlọ́run ẹjọ́ ẹjọ́. sẹ́yìn náà ti rí báyìí sẹ́yìn ti rí báyìí sẹ́yìn ah. náà ti rí báyìí ilẹ̀ máa ń fà tó jẹ́ pé tí ó jẹ́ ọ̀rẹ́ èèyàn ó máa padà yíjú padà ó máa dọ̀tá èèyàn ṣùgbọ́n ti rí báyìí ilẹ̀ máa ń yìí bí mo ṣe ń rí i pé ẹ̀sọ́ mò ń yànnà náà rọ̀ mo mú yín bí ọ̀rẹ́ tí ò yẹ kẹ́ ẹ mọ̀ láṣìírí mo sọ fún yín ah. kí ni mo tún fẹ́ ṣe ju yẹn lọ. ẹ torí ọlọ èmi kọ́ ẹ̀yin kọ́ èmi kọ́ ẹ̀yin kọ́ èmi ibo lẹ ń lọ láago kan òru níbi tí wọ́n pààyàn sí tí wọ́n rí yín tẹ́ kọjá ibo lẹ́yìn lọ. Eh, eh, mo lọ ṣọ́ọ̀ṣì mo lọ rí pásítọ̀ mi ni o wọ́n ní mo ní àdúrà àdúrà ẹ ládùúrà pẹ̀lú pásítọ̀ yín. bẹ́ẹ̀ni lè lọ ṣe lẹ́fún bẹ́ẹ̀ láago kan òru good ẹ ṣe bí ẹ ní mọ́tò tó pọ̀ bí tẹ̀ ń gbé kiri ẹ kí ló dé tí òwò yín kẹ gbé mọ́tò lọ́jọ́ ẹ tẹ́ fi fẹsẹ̀ rìn kọjá níbi tí wọ́n pààyàn sí gángan. ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ làábì ni pásítọ̀ mi ló sọ fún mi ó ní ọlọ́run ní kí n fẹsẹ̀ rìn fóun kí n má wọ mọ́tò rárá kí n fi ẹsẹ̀ rìn. Mm ọlọ́run yín sọ fún yín pé kẹ́ ẹ fẹsẹ̀ rìn fóun. ẹ pásítọ̀ ló sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ní kí n fẹsẹ̀ rìn kí n má kí n rẹra mi sílẹ̀ kí n fi ẹsẹ̀ rìn kí n má lo mọ́tò rárá. mi ní jèrè yín. ẹ jèrè mi máa fún yín ní nǹkan o. ah mi ní jèrè yín lẹ́ǹkan sí i. kí ló dé ìpàwọ̀ orí burúkú kí ló dé bẹ́ẹ̀ ṣe ń parọ́ èdè èdè ń pọ̀ fún ọkùnrin ọgọ́ ọlọ́pàá mi ẹ̀ parọ́. ọlọ́run yẹn ti kó bá yín o ọlọ́run ní kẹ́yìn fi ẹsẹ̀ rìn fóun ẹ wá ń fẹsẹ̀ rìn kọjá ẹ yí ọlọ́run tán ẹ pa sílẹ̀ ẹ wá kọjá lọ ah. torí ẹ mọ̀ pé tí ẹ bá gbé mọ́tò wọn á rí plate number yín àbí ọlọ́run ló ní kẹ́ fẹsẹ̀ rìn fóun. ọlọ́run ló ní kẹ́ fẹsẹ̀ rìn fóun. ẹ rò pé mo bá yín ṣeré nàbí mo jẹ léré ah, ah, ok ẹ rò pé mo máa ń ṣeré ń sọ̀rọ̀ kí amúnáwá lóore ẹ̀ ń ṣe bí olórí burúkú ẹ̀ ń parọ́ wèrè. ẹni sùúrù sà. báwo lẹ ṣe pa ẹni tẹ pa. mo ní mi ò pààyàn mi ò pààyàn sá. Ah, màmá ti nà yín jù o. Ah. Ah, ẹ wo. mo kàkà o. ẹ sọ pé kí ló gbé yín wá síbí báyìí. ẹ sọ ni. báàkì mo fẹ́ bọ́lẹ̀. bọ́lẹ̀ bọ́lẹ̀ lọ́bù wáyé. ṣé orí ibi tá a kọjá tó ń sìn yẹn nígbà kó wà nbẹ̀ ká pé oúnjẹ lílówó ṣé ìgẹ̀ ó jẹ̀bi pé mo smart mo jẹ fẹ́ fi hàn pé kò smart rárá wèrè kúlẹ̀ gan let me just go and show her some madness kí lè kó lè mọ̀ pé wèrè kúlẹ̀ kí lè gbówó mi kúrò lọ́wọ́ ẹ̀ ṣé ó ti yẹ bẹ́ẹ̀. ok ó jẹ ẹ lówó. bẹ́ẹ̀ni. ok jẹ́ ká lọ bí tá à ń lọ náà tàbá so wàá lè gbówó ẹ lọ. o oh, Fọlá mo fẹ́ bọ́lẹ̀ lọ bá woman ìṣe park park park. àní tábà máa tán tí máa ti tán àádẹ́jọ́. ṣó fẹ́ kí n bọ́lẹ̀ lórí motion ni mo ní kó park bájọ́. mo fẹ́ bọ́lẹ̀ lórí motion. kí ni gbogbo eléyìí báyìí sí? bá mi ṣe wọ́n. ọmọ ilé ilé ta ṣùgbọ́n kò tẹ́ kéde ẹ́. ọ̀pọ̀ máa ṣàánú pẹ̀lú ọmọ yìí ṣé mi ṣe obìnrin fẹ́ báyìí. okay. olóyè nípa ọmọ ìláyè kó bẹ́ẹ̀ lẹ́mu o. ẹ wo ọ̀gá ọlọ́pàá ó dá mi lójú ni ojú mi yìí mo rí wọn kòrókòrò báyìí. are you sure? àá ní gidi kó tún bára àjẹ́ ojú mi nìkan ni mo wá délé mo bí ifá léèrè ẹbí mo sọ fún yín. ifá wèrè wo lọ bí léèrè. àwọn ni mo rí. ọ gbádùn orí wọn. ẹrù bẹ́ẹ̀ lè ṣe nǹkan òkùnkùn kan wá sá <laughs> ní sanwó-labí mo rí yín. ọgọ ọlọ́pàá ẹ gbà mí ṣé mi mọ tí mò ń sọ ni. gentleman gentleman it's okay ṣe rí ó jẹ́ yìí ni o ó jẹ́ yìí gan ibi báyìí náà láti máa find out. ẹ ṣe sá ẹ ṣeun. mr. ẹ bàbá. ẹ̀yin ní ẹnì kẹsàn-án tó máa wá síbí báyìí tó máa sọ pé òun mọ ẹni tó ṣiṣẹ́ yẹn. ṣé èsì mi náà dárúkọ. ẹ ní sùúrù ẹ má ẹ má cross examine mi o. ṣé torí owó tí wọ́n gbé lé ọ̀rọ̀ yìí lórí ni gbogbo yín ṣe ń wálẹ̀ sọ pé Eh, ẹ̀mẹ̀ nínú ẹ̀mẹ̀ nínú ẹ̀mẹ̀ nínú. Ah, <laughs> ọ̀gá ọlọ́pàá kò ń ṣe torí owó àmọ́ èmi ò fẹ́ kéèyàn máa ṣiṣẹ́ òkùnkùn ó máa wá fi ìmọ́lẹ̀ bójú. dákàrú ẹ̀jẹ̀. mo ń rí wọn dáadáa ni. tá a bá find out pé ṣe lè parọ́ mọ́ wọn ẹ̀yin náà wà ní trouble. àìrọ ah, ifá ò dojú tì mí rí <laughs> ifá ò dojú tì mí rí. ọ́fíìsà ah, ṣé ẹ ti gbàgbé àwọn tá a fi sí post ẹ rí gbogbo nǹkan tó wọ́n ṣe ń tà ń bẹ̀ yẹn. Well done, officer. Ah, well done. Yes. How may we help you? Eh, mo news kan Okay. Okay. Wọ́n ní ẹ̀wọ̀n tó pa Mr. Benson pẹ̀lú ìyàwó àtọ̀rìn ìdúrẹ́bà yìí. Ẹ wọ àwọn àṣẹ ẹ̀yin ní ẹ mọ ẹni tó pa ni. Èmi mẹ́ni tó pa dáadáa. Ẹ lè wà very sure pẹ̀lú wọn tẹ̀sán yìí. Ah, ah, ojú yìí ni nà. Ẹ kò jẹ́ rí DPO sójú ni kí n ṣàlàyé fún wọn bó ṣe lọ dáadáa. Tó wá jẹ́ mẹ́gbàá ẹ fi details yín sílẹ̀. Okay. Àwọn details okay. ṣé ibà yín nìkan ni màá kọ́ sí. ẹ máa bọ̀ ẹ jẹ́ àlọ́ sọ́fíìsì. ẹ ṣe. ok. torí owó ìṣá. arákùnrin wa ọ̀gá mo ní kí ẹ má pariwo ń bí yẹn. ẹ má bínú ẹ má bínú ta. ọ̀yẹ̀ yẹ̀ tó Kọ́lá, kí ló ń ṣe ọmọ tó sá jáde? Ojú rẹ ni ọmú wò mí o, ọ̀gá ọlọ́pàá. Ojú rẹ ni ọmú wò mí o. Àbí. Àbẹ́mi ni, àbẹ́mi ni, èmi ni kí ni? Èèmọ̀ eh, kankan o, èèmọ̀ eh, rán rí o dáka inú ẹ̀jẹ̀ mímú ọ. mo sọ. ẹ là fóònù mọ lérí o. owó mi dà. ọ̀gá mi ì mọ kankan nípa rẹ o. ẹ ní sùúrù náà ṣé ẹ ṣàárọ̀ ọmọ tó sá jáde. ó sá jáde fẹ́lẹ̀ dà rẹ ni mi ò pa yán ilé ìkó bẹ́lẹ̀ mu. ìbàwọ̀ rẹ. kan tún máa sáré kiri báyìí ó dẹ̀ mọ̀ nǹkan méjì péré ló lè mú wọn kọ́ sáré báyìí nínú kan ti pè wọ́n fún patí àfi patí ṣá ẹ̀ àtúnfi bóyá ìgbẹ́ hmm, ìgbẹ́ ò dẹ̀ mọ́ lówó <laughs> ìjẹkújẹ gbé pọ̀ jù ṣàwámà lémi písà lọ́la. outside. ẹ̀yin wo ni ẹ o mo ti dá amẹ́ríkà ojú ti rí tó mo ti dé london ojú ti rí tó ẹ jọ láti bò ẹ ká sọ ọ̀gá yín ni abẹ́rẹ́ sọ wọ́n ní ká wá gírí bá. ọgọ́ wa sí ń lè ẹjọ́ mi ìrójú yìí rí o. láti lè yọ ni. ẹ ṣé ò wá sí. ọ̀dà méjì ni máa fún ọ kò ń ṣètò ọgbọ́n ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tí bẹ́ẹ̀ ọmọ tí a lè gbọ́ fún un káwá yẹ bàbá ti ti wà. ẹ bóyá kẹ wá pé wọn tó rọgbẹ òsì ńlé báyìí. mo ṣètò ìdàbàrà a lè gbé síbi kan bí náà. Ah, ọmọ casting area lè rí àṣà àdúgbò ìdẹ́wà ọ̀ṣun wa ọ̀gá èèyàn kan tó ń purọ́ tó yẹ kó sòótọ́ rọ̀ téèyàn bá fẹ́ nu ẹnìyẹn tó jẹ́ pé èèyàn fẹ́ fọ ẹnìyẹn lẹ́nu téèyàn máa nù tí ẹ̀jẹ̀ máa bò jọ tó rọ lọ́hùn ibo láti lè lu ẹnìyẹn. ṣé nínú kọ́ńpáǹdì yìí. Mm, ah, ẹ jọ eh, talẹ́ni tẹ́fẹ́ náà o. Ah. o ti mọ̀ ọ́ sí àmì o ti máa ń ta fẹ́ nà. àmọ́ bó kọ́ mi. ìwọ la fẹ́ nà. ojú ti yín jẹ́ tu. ojú tó jẹ́ tu lẹ́bi tó mọ̀ pàmò àti wù rẹ̀. o ah. ti pariwo kí ló ṣe ẹ. bóun mi ṣe rí nìyẹn. sábẹ́ pariwo. báyọ̀ báyọ̀. ibo níbẹ̀ dàbí ló wọ́n. ẹjọ́ ojú ti yín ṣe dáadáa ẹ̀ fún mi. mo ò ní time láti west ibo níbẹ̀. Ah. ọlọ́run ṣe bó ṣiṣẹ́ gbà báyìí. ẹ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ máa bọ̀ níbi bí Ah ah, Hello. Ẹ Ah, tiẹ̀ jíjọ àdúgbò ni. Ẹ jíjọ Ah, ni. Ìwé bàyá mi ibi báyìí no make sense ẹ ibi báyìí náà dára. bá mi bẹ̀ wọ́. mo ah! like ibi báyìí <laughs> sátírò Oh, fíìmù tó tóbi ni. àzìrì ó tóbi gidi. wọn náà rí sátọjọ ńlá. àdúrà ọ̀gá ìbọn. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ ìyàwó gáìdà. pariwo eh, ah, mo sọ fún yín mo ṣe wọlé mo ṣe wọlé ó ní ó ní bíbáàgì ó lè jáde lẹ́sẹ̀kẹsẹ̀ àná mi ò parọ́. kò dẹ̀ ní dáa fún ẹ ah! àbúrò ní burúkú ni ẹ ni ah! lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló gbé báàgì wọn padà ìyàwó ọ̀gá ẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe bọ̀ òun ló ṣe gbé àwa wọ́n ṣe ní ká máa lé ṣóòṣì rẹ̀ ṣá báwo ló ṣe pọ́sibú tí ìyàwó ẹgbẹ́ máa fi wálé tó máa fi kó ẹgbẹ́ rù tó máa fi lọ so black work ni láàrin ìwọ àtiwọn àbí àbúrò ní burúkú ni ẹ ni. 我鼻子，小毛，你来。小毛，别来我家，我了。哎，我没事吧？我没事吧？哎呀！啊啊啊！啊啊啊！就这么表现的。哎，你是不是家奴？哎，你是不是家家啊！你不能玩死我！我我我我我我啊！ mọ sálọ mọ sálọ ọlọ́run ló sálọ ọlọ́run ló sálọ ah, bọ̀dọ̀ wọn ilé àwọn ilé. olúwa. Ah. ayé mi. so pẹ̀lú bí ilé ìṣètò mi tó ibi báyìí ni last place ta lè wá sí àná. ọlọ́run mi ò lè parọ́ fún yín lẹ́yìn sí ti ń rún yàrá kìíní àti yàrá kejì yàrá kẹta tó gbẹ̀yìn náà rẹ ọlọ́run. Ah, ìyá jẹ mí. kò sí wàhálà bóyá dìde dìde. Thank <laughs> you ọmọ pẹ ló ṣe náà kó bọ́tà rẹ̀ wà wà sweat ti pọ̀ jù sweat kó dàbẹ̀ ṣe ń sìn a máa dẹ̀rọ station a máa lọ report ara wa bá a lọ. ẹ̀sán ẹ má ṣe yọnu mo ti yá fi yan lọ́hùn wàláì no no no no no kò ní make sense a máa ní láti report ara wa ìwọ náà mọ̀ pé kò ní make sense kakọ̀ yun ẹ jẹ lọ bẹ́ẹ̀. Eh? a máa ní láti report ara wa so that wọ́n lè tì wá mọ́lé. Ah, ẹ má ṣe yọnu. ẹ eh, ọ̀rẹ́ mi calm down báwo ni performance Ronaldo ń sè. ṣé dẹ́lima. Cristiano Ronaldo. Ah, ó gùdù. bí igó mílíọ̀nù ló ti score sí. at least ó ń score oògùn méjì mẹ́ta nu máṣe kan. ẹ ẹ o ṣe ń gbọ́. ọlọ́run ẹ̀gbọ́n. bí ajá lọ smile. hello. ẹ eh, Fọlá ṣọtí ṣọtí ń gbọ́ mi báyìí ṣọtí ń gbọ́ mi báyìí ok ibo ló wà I'm on my way home mo wà lọ́nà lé. Eh, eh, mo lọ lé o. kí n má lọ lé kí ló ṣẹlẹ̀. níbo ni wọ́n wà. má bì mí ibi tí mo wà báyìí má bì mí ibi tí mo lọ ṣé o ti bá ti dé ibi tí mo lọ màá màá pè é padà ṣó ti gbọ́. kí n fi ibi tó wà lẹ́rù ẹni kí n má lọ lé mo hello hello. Ah, ọlọ́run ẹlẹ́dàá mi máa ṣàánú mi ṣé kìí ṣe pọ́nmọ́ yìí ti lọ jà níbi tó lóun ti fẹ́ ṣe wèrè fún yẹn sìn abirú wa láwo lọmọ yìí ń kó mi sí báyìí nígbà mọ́ máa jẹ́ kọ́mọ yìí ti dáràn sí mi lọ́rùn. pàdé ah. òní látàmì ọ̀nà kan tó ń fún kan tó fúra ẹ̀ sí bisikíìtì abájú fún olóúnjẹ gidi jẹ wọn ló ń kọ́ọ̀sì ògbélé yìí ló fún ọgbọ wàhálà yìí níbo ni ìyàwó ọ̀gá ẹ̀ wà kó sọ fún wa kọ́tà kò fẹ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ah, ọlọ́run ò lè parọ́ fún inú mọ́tò lọ́wọ́ wa. ọpẹ́ àrùn yẹn látànà eh. jẹ bisikíìtì jẹ bisikíìtì. Ah, mo ti yó. o ti yó. Hmm. Eh? ṣé ok àgbàdo àti ọmọdébìlà ń ṣàfọwọ́kùn mo ti wá lọ sà. All right, sir. Ah, ti gbọ́ sà. alright sà. <sighs> bọ̀bọ̀ palawa o aláyé mo ṣe bá sọ̀rọ̀ tán sí ó lóun fún wa ní two days ká fi wálé díẹ̀. ọṣẹ ah, ah. lélẹyìí ọṣẹ lélẹyìí. Eh, eh, eh, ọ̀gá mi. ipò nílé tí yẹn wà. Ọlọ́run gbọ́dí má pa wọ́n fún yín kọ́ lọ́run pè mí. Ah, ó ń fún wa. Ah. Damn it! Um, ṣé ó ṣì níyà? Bẹ́ẹ̀ ni wọ́n níyà. Wọ́n ṣì níyà. Ṣé mo níyà oh, ẹ̀? Ah, mo mọ ibi tó ń gbé. Àwọn eh, mo mọ mo mẹni tó mọ ibi tí ìyá wọn ń gbé. Owó mẹ́ni àbí? mọ́ mi mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ ló ń ràn nínú iṣan ara tèmi náà eléyìí ti dé tó ń sún mi sún mi ó dé ń sún mi kan ògiri lọ o tó bá dẹ̀ sún mi kan ògiri tí mo bá pajúdà mọ́mi gbogbo àwọn oníláìkí nǹkan tó máa tibẹ̀ jáde o mọ́mi tẹ́lẹ̀ mi ẹ̀yìn ni mo ń tijú ṣùgbọ́n tó bá dé sún mi kan ògiri mọ́mi mi ní tijú yín mọ́ èmi á mi sílẹ̀ o má kàn o kù lágbára ọlọ́run èṣù lórí ayé ẹ̀mí kọ́ra yín sílẹ̀ ẹ̀mí kọ́ra èṣù ló ń gbógun ẹ̀mí kọ́ra yín sílẹ̀ ẹ ti jọ bẹ̀rẹ̀ látàárọ̀ ọjọ́ yín báyìí ní agbára ọlọ́run tó fẹ́ káàrin yín dàrú àti ẹ̀ ló bá bàjẹ́. mọ mi ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yé mi ṣùgbọ́n ẹ jẹ́ kí náà yé yín èyí tí mo ń complain fún tẹ́lẹ̀ ni pé ó ń jáde òru ó ń rìn òru ó ń lọ party ó ń lọ club eléyìí tó tún wá ń ṣe ìmọ̀ mi ó ń pọ̀jẹ́ mímí lọ hmm. dé tó wá dé kí n máa sálé ilé tí mo fún wa mi kọ́ ni ilé wọlé sùn mo ń wọ̀ sùn káàkiri mọ́ mi ń kẹ́rù sínú mọ́tò. ìdè ń bọ ọmọ ìlú ìhùn ìdè ń bá sọ̀rọ̀ tó. Hmm? ẹ̀yin náà la máa bẹ̀ kẹ́ máa bínú ẹ kálá tó fẹ́ bẹ́ẹ̀ ṣé rí gbogbo àwọn tó dẹ̀ ń kọ́ńtrẹ́tì yín yìí mo ti lọ report mo ti ní kán post àìsí mi sórí Facebook Instagram wọ́n máa rí wọn so ẹ eh, ní problem everything máa wà okay. Yẹmi, I, I know you have a boyfriend. Yes, ṣé nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ ṣe fún mi ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ sí boyfriend ẹ̀ rárá àbí jẹ́ kí n bí ẹ ṣé nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ ṣe fún mi ṣé wà tó dáa ni mo ti gbọ́ ni mo ti gbọ́. níbo ló wá rí sọ níbo ló wà sí níbo ló kò dé. ẹ ẹ fi ibi tí mo wà yẹn lẹ ah. mo mo dọ́gbọ́n forí ara mi pa mọ́ torí ọlọ́wọ́ bá jọ̀ọ́ ọlọ́wọ́ wa ṣẹ́gun ọlọ́wọ́ aṣẹ́gun fún wa torí ọlọ́wọ́ bá ẹ mà ní rí wàhálà ibi orí lórí mọ yé o nǹkan bẹ tó ń bẹ nílé ayé yìí o nǹkan bẹ tó ń bẹ tó ń bẹ tó ń bẹ nǹkan bẹ nílé ayé o nílé ayé o. ṣọ́ṣẹ́ pé owó yìí fún ẹni tó bá ti gbọ́ ọ̀rọ̀ owó báyà rẹ̀ máa máa gbọ̀n ò ní ro security káti ẹni pé tiẹ̀ nìkan ló máa ṣe tí ò ti ní concern àwọn tó súnmọ́ ẹ ṣé bí mi bá máa wù ẹ́ ṣé ọmọ pé bó ṣe ṣorí burúkú nígbà tá a wà ń kékeré nìyẹn ṣó rántí. kí ni mo ṣe. èmi arán ẹ létí kárí fifty kọ̀bọ̀ ńlẹ̀ tó sọ fún wa pé tíyẹn bá mọ ẹni yẹn máa disappear àwọn fẹ́fẹ́ nìyẹn ṣògùn owó ṣé ọmọ pé tán gbogbo wa lọ padà wá mú fifty kọ̀bọ̀ yẹn ni kí ló ṣe kì í ṣe pé ó ń rù ẹ̀ kiri gbogbo gbà yẹn ni tó mú fifty kọ̀bọ̀ tó lọ fi ra fi ṣíbí jẹ́ ṣọ́nà pé òun ló tún ti dáwọ́ lé yìí báyìí torí twenty million naira nǹkan tó mọ̀ bóyá òde mọ̀ o ṣàfẹ́ sọ̀rọ̀ tó o lè fẹ́nu ẹ kó fi mú ẹnu ni kó ra jẹ́ kówó máa bá tiẹ̀ lọ. owó náà gbọ́n kan tó sọ yẹn ó ní twenty million o ò sanwó twenty thousand o ò ní twenty kọ̀wọ̀ ṣé bí o twenty million yẹn pẹ́ pé ti bá gbà tí mo pé ti bá ti gbà mo máa ra latest iphone tó wà ń ta mo máa lọ sí Dubai mo máa ṣe party máa ṣe birthday party mo lè ṣe lẹ́ẹ̀mejì nìyí ẹ̀. o ṣe lọ́ǹchì àló lọ ọpọlọ nǹkan tó kà á lẹ̀ wọ́n wàhálà ti ẹ nìyẹn o ìgbà tó ti dálẹ̀ ń sáré ẹ̀ ti balẹ̀. pẹ̀lẹ́. Ah, ah, mọ́mí ló ń pè mí ẹ ló mà ẹ káàsán. dé tán wọ́n ní tá a bá rí fọ́ọ̀mù ẹni àfikún gbọ́ sórí sórí bóyá ṣe ilé ayé ẹ̀ òun lọ́kùn ẹ̀ ò balẹ̀ tó ń sá káàkiri ayé ó tún wá kó bá ọmọ lọ́mọ ọmọ tó jẹ́ ọmọ dáadáa ni tínú mi ń dùn wí pọ́ lóun fún ẹ lọ́kọ rere ọkọ ẹ ti sọ pé àfikẹ́ fira yín sílẹ̀. ọlọ́run ń jẹ́ kọ́kọ́ mi fi mí sílẹ̀ ọlọ́run ní jẹ́ ọlọ́run jẹ́ kí n rí. mo sọ bẹ́ẹ̀ ẹ́ kí ni mo fẹ́ ṣe báyìí ok ṣé ẹ ṣàtún pé ẹmọ bíi tí mo wà ẹ má sọ fẹ́yìn kankan pé ẹmọ bíi tí mo wà o. kò sẹ́ni tó mọ ibi tó wà kò sẹ́ni tó mọ ibi tó wà èmi àtàbúrò ẹ̀ nìkan la mọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó mọ̀. mo ti gbọ́ mo ti gbọ́ mà. ẹ jẹ́ kí n bá a sọ̀rọ̀ ó dàbí pé kò ní gbọ́ títí yẹn ẹ jẹ́ kí ó. eléyìí eléyìí tó yẹ pé bí tí ọ̀tún ṣe ń dùn ni tòsí ń dùn eléyìí. ẹ jẹ́ n bá sọ́mi tó ti ẹ ṣáà máa ẹ ṣáà máa bá mi rọjú tú gbogbo ilé. ìkọ́ kékeré ló pè tẹ́lẹ̀ kò ń ṣọ̀rọ̀ kékeré o. ẹ wọn ọmọ. ẹ kú tó bọ̀ wá. ó ṣe nǹkan kékeré. ẹ ká sọ mọ. ẹ bàbá bọ́ mi. ẹ ra màá. ọ̀dẹ̀ ò tí mọ̀ kankan. ẹ ra màá. láti bò. Um, a gbọ́ pé àwọn kan fẹ́ kidnap ọmọ yìí. ẹ ti gbọ́ àwọn olórí burúkú àwọn aláyé bàjẹ́ tínú wọn ò ní dùn kálẹ́ fẹ́ pọ̀ kan wọn ò ní balẹ̀ ah, ohun tó fẹ́ ṣe fún mi lẹ́rí yẹn mo lè pọ̀ ọlọ́run ẹlẹ́dàá mi báyìí máa mú wọn lọ ẹ eh, ó máa mú wọn ní kí àwọn àdàrà láàmú kiri ká bá sákiri kó bá ní akílà ṣe. àmì mọ́mì eh? nǹkan tó gbé wa débi ni a ti bá yín mú wọn. ẹ ti mú wọn níbo ló bá yẹ. ẹ ní sùn ẹ máa káyà yín sókè ẹ mọ̀ bá ti sọ pé bá ti bá yín mú wọn sọ ẹ níbo ni má ṣàǹfààní wọn mo náà wà. ìdí tá fi wá bá yín náà ni a fẹ́ ká bá wa lọ identify yẹn. ó yá ó yá ó àmà àmà àmà borí àmà borí lórúkọ Jésù bá mi gbé fóònù fún wọn mi ò fẹ́ béèrè nǹkan lọ́wọ́ wọn kí ló rí wọ́n tẹ̀lé àwọn guys méjì kan jáde kí ló lọ ṣe ọ fẹ́ fi nǹkan hàn wọn ọmọ ni mọ́mí tẹ̀lé àwọn àwọn àwọn guys méjì kan mo máa pè padà máa pè ah ooo nǹkan ti ṣe mí mọ́mí tẹ̀lé àwọn guys méjì kan jáde. mọ́mí tẹ̀lé àwọn guys méjì. wọ́n lọ fẹ́ lọ fi nǹkan hàn wọ́n. ṣo fẹ́ gbọ́ bẹ́ẹ̀ sí ah ara ń fún mi gan-an ṣé pé in the next some minutes or hours gan bí àwọn náà ṣá ṣọmọ pọmọ ọ ń bọ̀ wá gbé mi àti ẹ̀ṣà. ṣé o máa ya wèrè ìwọ lọ́ọ́ máa dá gbé kí n tèmi àbò lórí burúkú ó tún ti bẹ̀rẹ̀ wèrè o ó ti bẹ̀rẹ̀ wèrè o. wo bí má kó bá mi mo fi ọlọ́run bá bẹ̀ oore ni mo ṣe má jẹ́ kó dìbì mọ́ mi lọ́wọ́ má jẹ́ káwọn èèyàn mọ̀ pé bíbá ìlú wa fara pamọ́ sí bó tiẹ̀ ṣe ń ṣe mí gan mi ò kan lè tiẹ̀ síta ni a ti ń bára wa àbọ̀ tipẹ́ ẹ òun dẹ̀ ló ń pè mí bẹ́ẹ̀ sí sọnù yìí fi bẹ́ẹ̀ sí ká mi láyà tó fi ń ba conscience mi jẹ́ ṣé mo lè wùwà tó fi yẹ kí n wù ṣé bó yẹ kí n lé ẹ lọ ni gbàtọ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí yìí sí àyà mi ti ń já dàbí pé olúwẹ̀ dá yìí ni ẹ́ ah. bestie mi ṣé kí n má parọ́ fún ẹ. má parọ́ kí ni. ṣé kí n má tàn ẹ. má tàn mi. kó tó di ìrọ̀lẹ́ èmi àti ẹ ti máa wà ní uncompleted building kan. òǹkọ́lé ni tó lórí burúkú ni ẹni wá bó ṣe ń kó wa pọ̀ yìí ló ń bí mi inú dẹjọ́ ṣàánú mi èmi láìkí owó ni ó rí i pé mo ra wà yìí mo ra wà òkè báyìí ẹ ìwọ nìkan ni kó máa dá sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ọmọ kó tún ti bẹ̀rẹ̀. ẹ ǹ tiẹ̀ pa gbogbo fóònù mi ni because wọ́n lè lọ pè mí pa bá mi yọ fóònù yìí kí n máa làwọn. ìwọ ló fẹ́ lọ twenty million. mo ló ń yọkẹ. nǹkan bẹ nílé ayé òwò nílé ayé òwò. mi ì ní parọ́ fún yín o ibi tí mo mọ̀ tó wà ibẹ̀ náà lọ mo mú yín lọ yẹn mi ì lè parọ́ fún yín mi ì lè pa irọ́ ẹ̀pọ̀n ló ta àgbàlagbà tí mo jẹ́ yẹ̀rọ mọ́ mi lára mo lè bírú yín lọ́mọ mo lè bírú yín lọ́mọ ìṣàánú mi ẹ má fìyà jẹ mí. <laughs> ọmọ yìí rò pé òun smart àbí nígbà tí wọ́n pè wá lánàá tó sọ fún wa wípé ọmọ yìí ti lọlé ta trace ọmọ yìí délé a meet ẹran yìí a béèrè ọmọ yìí lọ́wọ́ ẹran yìí ẹran yìí sọ fún wa wípé ọmọ yìí ṣe jáde kúrò lé àwa wá sọ́dọ̀ yín ẹ dẹ̀ sọ fún wa ẹ sọ pé ẹ ṣe bọ́mọ yìí sọ̀rọ̀ ẹ wá sọ wípé ẹ mọ ibi tọmọ yìí máa ń jẹ̀sì àti débẹ̀ àárọ̀ ọmọ yìí mama ṣé infrared lọmọ yín lò ní àbí bluetooth. ọ ẹ wo bí ṣe bá sọ̀rọ̀ tán lẹ wọlé o kẹ wá gbọ́ ọmọ ìmọ̀mọ́mọ́ tí mo bí o ó ní fúnra ni o ara máa ń sọ̀rọ̀ fún kò tí tó bá ṣẹlẹ̀ báyìí ara ẹ̀ máa máa sọ̀rọ̀ báyìí fún mi bóde ẹ̀sẹ̀ máa dín náà nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ ní mi ìparọ́ fún yẹn ṣàánú mi àgbàlagbà ọwọ́ ara mi ni bẹ́ẹ̀ ṣe wáyé mo bí yín lọ́mọ mo bí yín lọ́mọ ẹ má fìyà jẹ mí. màmá ìdí áńgẹ́lì lọ́mọ yín nǹkan tó ṣẹlẹ̀ ó máa ń rí ti ẹ̀yìn ẹsẹ̀ ọ̀kan lẹ́ẹ̀kan lọ́gbà tó bí wa lọ́mọ àbí ẹbí ẹ tó bí wa lọ́mọ. mo tó bí lọ́mọ ọmọ mi tí mo ló ṣaláìsí ìjọsìn yẹn tó bá jẹ́ pé ó wà ní ayé yìí ni ó tó bàbá yìí ìlẹ̀kùnrà fún yín ó tó bàbá wa àìbójú ni ni mò ń wọ yìí ṣé bójú ni mò ń wọ ọmọdé ni yín. kọ́ mi. tẹ bá ní kẹrin ọtí dáadáa ìgbà wo lẹ ti ké last. ẹkún <laughs> tó bá jẹ́ tìyẹn ni mo yí omi ń ké o mi ò ń ké mi kéré mi ò kéré ìgbà tí bàbá tó bí mi lọ́mọ kú mi ò kéré sáré gbogbo bí wọ́n yé ojú orí tí mo ṣe mo ń ròyìn ní ro mo mú yín mo gùn ni o mi kí n ké o mi kì í ké ọ̀rọ̀ ni máa ń sọ mi kì í ké. ó dàgbà tí bàbá yín kú ẹ̀ ké. Ah, ah, ah, bàbá mi ìyẹn ló kéré ọmọ tí mo sọ pé jù yín lọ yẹn nígbà tó kú báyìí ẹlòmíì fẹ́ lè mú mi wọlé kan máa nà mí báyìí pé kí n lè ké mi ò ké mi mọ ohun tó máa ń fà mí ń ké ni mi kì í ké. màámi mo bá yín yọ. kí ló rí. ẹ máa kélé ni. ẹ kú. bẹ́ẹ̀ni. àìmọ̀ jẹ́ ń ké o. sẹ́rí omi tó máa jábọ́ lójú yín ó máa ju eléyìí tó fi wókù lọ mama ẹkún gidi ni o ẹ sunkún gidi. akínní kílẹ̀ ẹ máa taka ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. mama pọ̀ ní ìwọ́jú yìí máa kó bọ̀ yìí èyí lọ pẹ̀lú èyí lọ bá ṣe bí kí ló ṣe yìí máa sunkún. Baby. Deus. Moleci, moleci, moleci, moleci. àti mi mo mẹ tó pa. wọ́n ní kó gbẹ́nu dákẹ́ wòmí tí a máa fi dé ibi tí mo ń lọ jẹ́ kí ẹni kó ṣe kí ni kó dákẹ́. か Mwen chwa pa yon talibat, se mi yon koleg, mwen chwa jipe, mwen yon kinshi, kidnapa. nísùúrù nísùúrù Kasali ṣé mo ti sọ fún ẹ several times. mo ti máa ń sọ fún ẹ tá a jáde báyìí kó máa gbé mọ́tò tó dáa ó wá ti sọ fún mi mi ní gbé mọ́tò ilé máa gbé mọ́tò mi. ọ̀gá ká tó kún bẹ́ẹ̀ kò fún mi ní sáìn kankan mi ìmọ̀ nǹkan tó ṣe báyìí mi ìmọ̀ nǹkan tó ṣe mọ́tò yìí. irú kí ni gbogbo eléyìí ṣe lè mọ bí mo lọ you know how important of where I'm going eh? kí ni gbogbo eléyìí ṣe kí ni a lè ṣe sí náà. então bẹ́ẹ̀ o. kí ló lè ṣe sí lọ tó ti wo radiétò ẹ̀ ṣé kìí ṣe ló ṣe. ọ̀gá ẹ ká lẹ́tàrí ẹ káwọ̀. ẹ jọ ló ń ṣẹlẹ̀ níbà. mọ́tò wa yìí kàn déédé detect fault ni lójú ọ̀nà ńsìn ó dẹ̀ níbi tí mò ń lọ tó wà very important. so a dẹ̀ ti ń wò ó níbà yìí látàárọ̀ ṣe àtẹ ìgbòho mi mú ti sọ fún dáìbà títí tí dáìbà dá nọ́mbà pé kó jẹ́ kí n máa mọ nǹkan tó bá ṣe mọ́tò ká tó jáde. Ah. ẹ kí ló ṣe mọ́tò yìí. mo dẹ̀ ní important place mo fẹ́ lọ. Ah, ẹ ẹ má bínú o. ẹ jọ ibo lẹ ń lọ gan-an òun tó ṣe fẹ́ rọ̀rẹ́ mi kan ni ọ̀rẹ́ mi yẹn dẹ̀ máa travel láàárọ̀ la ó ní fẹ́ drop fún un ó dẹ̀ wà important. ẹ jọ kí ni nǹkan tẹ fẹ́ gbé fún ọ̀rẹ́ yìí gangan. mo ní hard currency tí mo fẹ́ gbé fún so that's why mo fẹ́ tender ìlálẹ́ because you want to travel tomorrow morning owó ẹ fẹ́ gbé owó fọ́rẹ́ yín yẹn. bẹ́ẹ̀ni sá obi ṣe rí sí mo wà very happy pé at least you can assist me. ibi tẹ́ ń lọ wá important ló sọ ṣé ṣé owó yẹn ṣòwò tó pọ̀. ó ṣe díẹ̀ sá ó ṣe díẹ̀ sá ó ṣe díẹ̀ sá. ẹ máa ṣe báyìí kí wọ́n ṣe fún mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ fún mi assistant ẹ jọ̀ọ́ dúró lọ by seeing you now i'm happy. owó jàrá o jàrá o ló máa kí n sin orí olórí ipò owó. Uh-huh ẹni pé kí a help yín ọdẹ ok kò sí wàhálà màá help yín. kò sí wàhálà màá help yín. gbẹnusọ wọn dé ní ẹni ṣé òun mọ̀ pé báyìí lágbàlagbà máa ń fi ń rí nǹkan mo ti fojú mi rí pé àwọn bíbí kan ń parọ́ ni o mm-hmm. gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn òun ló kàn nu mọ́tò yìí kan ó lè níwọ̀n ẹni tí ó máa sún síwájú díẹ̀ tó máa lóun máa gbé wọn tó máa gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ni mo ti rí wọn ló kí n lọ́pọlọ mi ọ̀pọ̀ yìí má jẹ́ ká pẹ́ bíi níṣó ní mọ́tò jọ tó ń lórí inú ọmọ ènìyàn o. tamọ̀nù tamọ̀nù tamọ̀nù tánrínú tamọ̀nù tamọ̀nù ta lórí inú ọmọ ènìyàn o. ṣe ń rose ò gbà mí lọ́wọ́ ọmọbìnrin yìí. àdúrà kò bẹ́ẹ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ èyí lè sọ fọkàn yín kódà ọmọbìnrin láàárọ̀ ọjọ́ kejì tèmi àti ẹ̀ ń sọ̀rọ̀ fóònù ẹ̀ tó ń sọ yìí ó fi hàn mí kó fọ́ kí n bóun rà ní àbí kí n bóun ṣe mo dẹ̀ ní rárá mi ní fóònù tó fóònù yẹn ṣe ìgbà yẹn mo ra kékeré ọwọ́ ìfun pé kó máa lò yẹn náà so ìyàwó tèmi ní adúrú nǹkan báyìí lórí fóònù ẹ̀ o ní adúrú nǹkan báyìí lórí fóònù ẹ̀ ò dẹ̀ lè sọ fún mi. just shut your mouth ìyàwó tèmi ń ṣèdí bàlàbàlà ń patí. No, Rose, Rose, she is not thinking. She is not thinking straight. Tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ṣebí tó bá fi wí evidence yẹn hàn mí, tó àbí tó ṣàlàyé fún mi pé irú nǹkan báyẹn wà lórí fóònù nígbà tá à ń sọ. Èmi kankan mo tún mention pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí Benson lálẹ́ àná o. Tó bá sọ fún mi, ṣe bí nǹkan bẹ́ẹ̀ máa lè ṣe fóònù yẹn tábà tí rí nǹkan tá a fẹ́ fi ṣe máa sẹ́ǹdì ẹ̀ sùúrù wa kọ́ wa wá sọ nǹkan tá a lè ṣe fún wa. anyway Fọlá jẹ́ ká jẹ́ kí gbogbo wa calm down she understand mo really understand feelings ẹ ẹ madam ẹ jọ ẹ ní láti máa wà kẹfọ hmm. kò yí ṣe rí nǹkan tẹ ṣe yìí ó lè gbẹ̀mí lọ́wọ́ yín. Hmm ẹ wo tó bá sọ lórí tv pé ẹ kéèyàn kan wá wọ́n wáyàn kan ẹ tó bá mọbi tó wà wọ́n máa fún lówó ẹ tó fẹ́ lọ sọ fún wọn yẹn òun gbọ́ngàn ló in fact ló máa wà in danger jù tí bá lọ sọ fún wọn pé mẹ́ni tó pa Mr Benson ṣe rò pé mi ti ń gọ́dẹ̀ ni ẹ̀yin méjì gan òde ẹ má bá wọn ṣerú ẹ̀ mọ́ láyé ẹ wọ́n wáyàn kan missing person o ẹ bá mọbi tó wà o we give you fifty million excuse me ẹ tó fẹ́ lọ sọ fún wọn yẹn òun fún ara ẹ̀ ó ṣeé ṣe kan pa ẹ ní láti were careful that was too dangerous ẹ jọ ẹ ṣe gan-an ẹ Yes. I need you to calm down. Please. I am calm. Ah, Rosie, ó mọ mi dáadáa náà. Ó mọ mi. Àgbélébù mi ni mo mú gbà. Ah, cross ni o. Àjọ law school ni ìyàwó mi ń ṣèdí bálabàlà padà tó ju abọ́. Um, anyway, ẹ jẹ́ ká gbàgbé, ẹ jẹ́ ká kọ́kọ́ fìyẹn lẹ̀, a máa address yẹn later fóònù tá à ń sọ ìgangan bó ló ó wà lọ́wọ́ mi mo ti gba fóònù lọ́wọ́ ẹ̀ látijọ́ rẹ̀ fóònù kékeré tí wọ́n rà fún lórí ó wà lọ́wọ́ rẹ̀ nílé. ìyẹn wà lọ́wọ́ mi. láti lọ. I'm sorry Rose I cannot go home now. báwo máa ṣe délé báwo mo ṣe fẹ́ wọlé. Fọlá Rose ló ń bẹ̀ sọ̀rọ̀. My my bad. Mo ti ń underestimate. Rosa Rose Rose máa wá bó ṣe máa wọ. ṣe ni mo lè fi ẹnu mi tún ṣàlàyé bí gbogbo ẹ̀ tún ṣe lọ. gbẹnu sọrun gbẹnu sọrun ọdẹ ọdẹ a tún fẹnu ṣàlàyé dídé rẹ ẹnu ẹ fẹ́ ju evidence tó wà lórí fóònù lọ. Fọlá ìyàwó ẹ̀yìn fọ́ cross ni. no no no don't say. ah no cross ni o. don't say. àwọn ọmọ mi náà láti sọ èmi ni àwọn tí. seven ọ̀dẹ̀ náà kọ́ mọ́ mi. jíde jíde jíde.